الحمد لله رب العالمين الحمد لله المتوحد بالكمال المنفرد بالصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نحمده سبحانه وتعالى ونشكر له على نعمه علينا ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه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 عباد الله اعلموا أن خير هدي هدي نبيكم صلى الله عليه وسلم وكان هديه أحسن الهدي وكان صلاته أتم الصلاة وأخصها كما ثبت ذلك من حديث أنس بن مالك رضي الله تعالى عنه وارضاه قال ما صليت خلف رجل أتم الصلاة ولا أخف صلاة من رسول الله صلى الله عليه وسلم عباد الله ذكرنا لكم في الخطبة الماضية حديث وقصة أبي كلابة عن طريق حميد وذكرنا لكم بأنهم جاءوا إلى النبي صلى الله عليه وسلم وقضوا عنده عشرين يوما وليلة وكذا علمهم رسول الله صلى الله عليه وسلم أشياء وأمرهم أن يرجعوا إلى أهلهم فقال ارجعوا إلى أهلكم وعلموهم وصلوا كما رأيتموني أصلي عباد الله ما زلنا على ثقة صلاة النبي صلى الله عليه وسلم كما ورد من أنواع أحاديث عن رسول الله صلى الله عليه وسلم لعلما ندخل فيما رأينا في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم كان في ناحية مسجده يوما فدخل رجل وصلى فلما قضى صلاته سلم إلى النبي صلى الله عليه وسلم فقال ارجع فصلي فإنك لم تصلي فعاد هذا الرجل في الوقت الثانية وسلم للنبي صلى الله عليه وسلم النبي ارجع فصل فإنك لم تصلي حتى كانت امرأتي الثالثة فقال هو الذي بعثك بالحق ما أحسن غير هذا فعلمني فعلمه رسول الله صلى الله عليه وسلم أشياء مما يتعلق بالصلاة ومن هذا الحديث استنبط العلماء أي الفقهاء منهم رحم الله الجميع جميع ما كنا نفعل الصلاة من أركانها وواجباتها وثمنها كما سنبينها تفصيلا نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا لما يحب ويرضى أقول فلا بسوى المسلمين أترى قلق وكاد يفعل النبي صلى الله عليه وسلم إن جل وعلا قوى صلى يصفها ألا ما نسأل يكون كاد يفعل النبي أتي أمر صحابة أتي أبيتي بان صلى الله عليه وسلم سيوانا لك أن ينتهي أوكي لدى القيامة أبدا يقول هو أتدوك يا ونسان فاني àfikún ìmọ̀ gbèsè ti Allah subhanahu wa ta'ala nìkan iná ń fi yọ́ pàdé ẹ̀rọ ajá jẹ́ kan nínú wọn ẹ̀rọ ìyá nọ́ọ̀sì àwọn alẹ́ ti pa Allah subhanahu wa ta'ala pé ipa Allah ó náà ní gbogbo nǹkan tí Allah fẹ́ lónìí bí sẹ́wa yálà níbi ìjọsìn wa o yálà níbi bá a ti bára wa lónìí o ká má jẹ́ pa Allah subhanahu wa ta'ala kọ́gbẹ́yìn bọ̀ àwọn bá ọ̀rọ̀ bọ̀ nípa ìrun nínú àwọn kótóbù tí ó ti ṣáájú níjẹ̀jọ́ àti ọ̀rọ̀ bí ànábì ti máa ń kírun sallallahu alaihi wasallam gẹ́gẹ́ àti lójú pẹ̀lú àwọn tó jẹ́ pé àwọn rí ànábì sallallahu alaihi wasallam àwọn tí kírun lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kò sì sẹ́ni ó lè sàlàyé bí ànábì ti kírun fún wa tó tó bí àwọn tí wọ́n kírun lẹ́yìn ànábì ti rí ńlá fi mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wá nípa ẹni tí àwọn èèyàn sọ̀rọ̀ nípa hadith nípa ìran létí rẹ̀ tó ń sọ fún wọn pé kóńtò àlábàkùn wà fábàkùn mùsùlùmí nàbí ọ̀sán ẹ̀ mọ̀wé rẹ̀ ẹ̀ náà mú ìmọ̀mọ̀ kéjù àtàyè tó ń sọ lẹ́yìn ìdí àwọn ìlú rahman a tún tẹ̀ wájú dana bí Ànábì ti máa ń kírun ṣùgbọ́n ó ń dá àwọn alẹ́ ní hadith abdullahi rabi sahihayi ó náà ní ni fadaqa rajul ẹnìkan bá wọlé wọ́n musa sẹ́ni wọlé ọlọ́ọ̀rẹ́ kírun tiẹ̀ gbàtọ̀ kírun sọ́kọ̀rọ̀ nígbà òkè ànàbí tànàbí sọ ya rẹ̀ padà pàṣọ́lì lọ kírun fún ẹnìkan tó sọ́lì ee si ti lákòókò a, kẹsẹ̀ kẹta na hadith náà díẹ̀ níjẹjọ wọ́n sọ wọn fẹ́ kó ẹni nírun àwọn mọ̀sáìdì kan jáde nínú a fẹ́ mú lẹ́nu bíi ìnìlá àkọ́kọ́ àtúntàn wọn fẹ́ kọ́ nígbà tẹ́lẹ̀ pàṣọ fẹ́ ànàbí ẹ̀ẹ́mẹ́ta tí mo ti kéré ni máa ọ̀sẹ̀ nígbà yẹra hàdà ìyìn lè kí dáa jù báyìí lọ fà àlẹ́ ọ wa ti oṣù ọlọ́run akọ ní bí ó ti kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn rìwáyàtì oríṣi ní ọ̀jọ́ra wọn lérí hadith ìtọ́ wa nínú àwọn rìwáyàtì mí ń bẹ gẹ́lẹ́ bó ṣe wá à ń tọ̀ rí ibn Khallad an ammi yìí wípé ìbomi ń bẹ ànábì kó ẹni ní yóò sọ̀rọ̀ wàlá ìbomi ànábì ti ẹ̀sẹ̀ sọ lẹ́yìn fún ọkọ̀ sọ pé ìdá ti fẹ́ kírun ṣe tọ́bọ̀ wá sọ yòókà ìwádìí àti mọ̀kànláàdì wa sọ wípé tó o sọ Allahu akbar tán lẹ́yìn ìgbà náà kábíyèsí tó máa bí ọlọ́run ọba tóbi bákan náà tó máa fọ ọlọ́run ọba náà wá na àlẹ́yìn bí máa wà àhàlóhù jẹ́ kí ọ ọ máa fọ ọlọ́run ọba pẹ̀lú nǹkan tó ọba sí. ní ìntọ́kọ́kọ́kẹ́ nínú gbèsè fẹ́ ntọ́fẹ́ kírun òun náà ni duwaawul òun náà ni àdúrà mọ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ ṣé sọ pé àdúrà nínú ẹ̀sìn táwọn sí ìsìlámù wáyé ó lè jẹ́ duwaawul mas'ala ó lè jẹ́ àdúrà ọlọ́mọfẹ́ kọ́lé mọ̀fẹ́ ramọ́tò duwaawul ó lè jẹ́ ìbáadà àti ntẹ́yẹ̀ ń ṣe láti wá subhanallah subhanallah ẹni náà subhanallah yìí duwawu náà ní ṣe ṣùgbọ́n kó bèrè obèrè mọ́tò ń wá ṣùgbọ́n sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni. sábà sọ pé duwawu lè ṣèṣà tá a bá wọn méjèèjì tá a sọ yìí nínú duwawu ìgbésùmọ́lọ́ àti duwawu mọ fẹ́ ìṣẹ́lọ́dọ̀ ọlọ́run ọba méjì lọ para lọ́pàá pọ̀ sílẹ̀. inú wọn ò fi pè ní àbùkárù ìṣèṣà àbùjá wa kọ ẹni tí ọmọ kọ́sọ̀ gbọ́dọ̀ àfọ̀mọ́ fún Allah subhanahu wa ta'ala kò lè yé wa tán. afọwọ́ àwòrán yẹn min hadith al-akhar wọ́n sọ pé nabi sallallahu alayhi wa sallam kana yasu sakitatan bayna at-takbir wal qira'ah. ó ní ànàbí nínú òun tó ń kí bẹ́ẹ̀ àbí tó ń kẹ́fẹ́ àbí máa ń dákẹ́ díẹ̀ tó bá sọ Allahu akbar àkọ́kọ́ tán yọ wà dákẹ́ díẹ̀ kó tó bẹ́ẹ̀ fi kàfáàkíà. ń bá lọ bá nàbí jọ kan sọ فقلت بأبي أنت وأمي يا رسول الله إذ كأتك بين التكبير والقراءة ماذا تقول فيه؟ أبانا بقول الله وأنا سلام داكم èmi fẹ́ kẹ́kọ̀ọ́ síwájú pẹ̀ sí mi tó o bá ti ọlọ́ àgbàrúfẹ́ kó o tó bẹ̀ sí ka fásíà ọmọ ẹ̀dákẹ́ kí ló máa sọ mẹ́ àdébí ni mo máa ń sọ yìí pé aláhùnmá ìwọ ọlọ́run bá mi o báyìí ní wà báyìí ní ọ̀kọ̀tọ̀ ọ̀yá ya dákun ṣàánú mi gbé mi àti ẹ̀ṣẹ̀ mi gbé wa takété síra wọn kàmẹ́bà àti àbẹ́yìn ní alimashirikù alimagrib gẹ́lẹ́ bí o ti jẹ́ pé ibi tó rùn ibi tó rùn ti ń yọ ó jìnà tẹfẹ́tẹfẹ́ síbi òrùn gbé wọ̀ àdìsọ fún wa tẹ́lẹ̀ wo dẹ́gbà ń yìí ẹ̀ ẹ́ rí pé dùhà ó àlùmọ́sálà ni ń béèrè kan wà lọ́wọ́ subhanahu wa ta'ala ni inú àwọn ẹ̀gbà wa mi ọ̀nà pé ọ̀pẹ́ fún ògbó ńlá fún o. wàtàlá jẹ́ndì wọlé ìlà ọ̀gẹ́rẹ́ ẹ̀sìn gbogbo eléyìí ní sìn àárí kó bẹ̀rẹ̀ ẹ̀ka mẹ́ ńlá fi sọ ní bẹ̀rẹ̀ wípé duwawu ọ̀nà jẹ́ duwawu mas'ala àbíkọ́ jẹ́ duwawu ìdáadáa gbólóhùn táwọn máa ń wí láàrin tàbírò yìí ńgbà tá a sàlọ́ àgbà àkọ́kọ́ tẹ́yìn àgbàbá kàfáàtìyà ibi hadith làwọn kàtí àsọ yìí pé ọ̀rẹ́ yẹn ni ńdọ́jọ́ra yẹn ṣùgbọ́n wọn nígbà kan sọ yìí pé ọ̀rẹ́ yẹn ni wọ́n ní nítorí wípé ànábì sallallahu alaihi wasallam ọkọ ẹni tí ó màrún sí pẹ́ẹ́pẹ́ tó ń dápadà pé òrè ọ̀dà ìwà tó kọ pé kọ́ bá sọ láwọn agbátá o rí ipò ọsọ gbólóhùn ìgbọ́ tó tóbi fásíà tí èbá sọ̀rọ̀ yẹn ni ẹni tí ó màrún sí kò tún ní máa láyé ọmọ lọ́rùn. nàám ṣùgbọ́n òkòtò ẹ̀rí wa náà ni al ali fanta fọlá ìfẹ́ yìí pé Abu Hurairah bó ti súnmọ́ nàbí tó sọ́wọ́ tó lọ́wọ́ sàlámù alẹ́ bó ti ṣe mọ̀rọ̀ ó tún wọ́n lọ bí ànábì pé bí a ti à ń tọ́ ọmọ ìsìkáàtú ka mẹ́ta má tọ́lá ni. Abu Hurairah sàkàlì yóò jẹ́ ọmọ ẹ̀sìn ti ọ pọ̀ ọwọ́ padà lọ nàbí pé mo tún kí á fi pé nínú tó o ti kọ́ ọmọ ẹgbẹ́gbẹ́ láàrin kábàrà àkọ́kọ́ àti fáńtíà kí lọ́mọ ẹ wí mẹ́ wọ́n ní kí ọ̀ràn ẹ̀yẹ̀ ní tọ́lẹ̀ ti ti gbogbo mùsùlùmí òní àbúrò máa yóò di yóò ná ara tó ti kọ́ mẹ́kọ̀ọ́ nígbà tí ń dà wọn a jẹ́ wípé ntọ́ dáa jù láàmú sọ pé ntá afẹ́ ni kéèyàn ó sọ gbólóhùn yẹn nǹkan tí mú èèyàn jọ

tọ́ ọ bá ti fẹ́ ka alukur'ani wa nabi sọlọ àti mùsùlùmí náà yáàrí ọba ní olùsọ kó lọ́dọ̀ ṣètọ́ ni. àjẹ́ pé nígbà tí ẹni ọ̀sẹ̀ allahu akbar tọ́gbọ́ lórí àyà rẹ̀ tọ́sọ gbólò ìsí ìrun rẹ̀ tá a sọ yìí yóò tún wá sọ gbólò yóò ọba ní olùsọ kó tó wá ẹ̀sẹ̀ bọ̀ sínú ìrọ̀ àtò sọ̀rọ̀ الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونشكر له ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما اثنى على نفسه وكما اثنى عليه رسوله صلوات الله وسلامه عليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله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 في الصلاة سواء للإمام أو للمنفرد أو للمأموم فلذلك إن شاء الله نستمر فيما يتعلق بقراءته بعد الفتحة وسنذكر لكم خلافا يسيرا إن الحنفية بأنهم يذهبون إلى أن المصلي له أو لها أن يقرأ ما يشاء من من سور القرآن بدلالة قول النبي صلى الله عليه وسلم فاقرأ ما تيسر معك الحديث أقول لكم بعد سؤال مسلم لا تزيد atọrọ ọ̀pọ̀lọpọ̀ kí a jẹ fún anabi sallallahu alaihi wasallam ẹni tí Ọlọ́run bá náà wa taa pé náà ní wa tá a wò gbogbo ẹ̀sìn wa pátá tá a bá ti ń wò tá a ti ń tọ ìlànà rẹ̀ a ní ti o àti àwọn àtàwọn rẹ̀ à ń bá ọ̀rọ̀ yìí pé ẹni wọn fẹ́ kírun ó ti ṣe kábàrà ó ti ṣe duawo mo bẹ̀rẹ̀ rún ó ti ṣe ṣùgbọ́n àwọn kútọ̀ ta àti fásitì nígbà tá sọ nípa orí ìgbòho a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa bí ọ̀rọ̀ fásitì ṣé ẹni tí ń dánú kí ọkà ni ṣé mọ̀mọ́ ọkà ni eléyìí ṣáájú àdìpẹ́ lórí ẹ̀. ṣùgbọ́n nípa ìfàkà tó fẹ́ mú ń bẹ̀ òun náà ni pé a rí àwọn èèyàn kan nínú àwọn onímọ̀gáhì táwọn náà ń sọ wípé pẹ̀lú hadith àdúrà a fi tó bá yàtọ̀ ká ẹni èyíkéyìí sùúrà nínú alukur'an wani ní àwọn gbà pé yóò nírun àmì kí ni ẹ̀rí a wọ́n lè rí àwọn àdìsí àbúrò ta sọ yìí pé mọ̀tàbí bí nǹkan ẹni nǹkan nǹkan ìbádùn wáyà sọ yìí pé allah akbar tán lẹ́yìn ìgbà náà ìfàkùrọ̀ màtà ya sọ̀rọ̀ náà kàdé alukur'an wá ka ìtọ́bárọ̀ lọ́rùn nínú wá ka lọ́rùn wọ́n ní ìgbà ni fẹ́ẹ́ pé sọ́dọ̀tún ìkìláàsì kúrú wọlọ́ ahad ìlọ́rọ̀ lọ́rùn tí ọ̀tá fásíà lọ́tọ̀ ọ̀tà olónírun ṣùgbọ́n ọ̀rọ̀ ìkọ́ olùmọ̀jọ́ ọ̀rọ̀ tí ọ̀wọlé kò tẹ̀wọ́n o nítorí kíni torí tí hadith tẹ mú àìjẹ́ láti tẹ̀lé fún iná wípé kì bá ti nínú àwọn ìgbàwọ́ hadith mi oṣù náà bá sọ pé tó o bá sọ Allahu akbar faqra fatihatul kitab ka fatiha thumma ma tayassara ma'aka min Qur'an lẹ́yìn ìgbà náà wá kan bá tún wá rọ̀ lọ́rùn adẹ́pẹ́ ní tí àmì ní sọ́tà bá kó gbé ẹ̀bá pọ̀ sọ́nà tọ̀rọ̀ tọ̀rọ̀ àwọn àárẹ̀ òní pé ọ̀rọ̀ kàfáàtìà gẹ́lẹ́ bí orígun níbi irun tọ́bọ̀ wá kàfáàtìà sí èyí tọ́bọ̀ wá wú ọ́ nínú àwọn ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala sọ ìnìkan wá kà ní tọ́ba àkàfáàtìà ìmáàmù kàfáàtìà àwọn náà kàfáàtìà nígbà sàyẹn náà kó tọ̀tọ̀ kọjá nínú àwọn kan tí ó ti pàtàkì fẹ́ni tó ń kírun òun náà ni àtàmín khalfa al-imam òun ni wípé ká ṣe gbólóhùn àmín nígbà tá a bá ń kírun ní ẹ̀yìn mọ́mù eléyìí nínú àwọn tó ṣe pàtàkì níbi ìrun náà ànábì sallallahu alaihi wa sallam ọjọ́ agbọ̀rẹ́ wípé tá a bá ti kírun lẹ́yìn mọ́mù tó bá ti ka fáti tọba sọ àmì àwọn náà sọ àmì ẹ tọ́ba mú àmì ti àti àwọn tó ṣe déédé gúfìrọ̀ láhùn máa dàkọ́jà mi dábì àníbí ni wọ́n pa ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wọ́n fún un a pé àǹfààní tá a bá kírun náà ti ka àdìbò àti àmì náà ṣe àmì àbí òní ṣe ọ̀rọ̀ tọ́tẹ́wọ̀n ni pé tọ́ba jẹ́ bí ìrún táǹkì òkè yóò ṣe òkè tí ẹ̀ bá ń dànù kí náà kó bá si ní ń da kí yóò ṣe àmì gbogbo wa láti àmì ṣùgbọ́n nípa wa bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni wípé tá a bá ń kírun lẹ́yìn imam ìgbà wo láti àmì tiwa tí àmì tiwa àti yóò lọ́dọ̀ gba ẹni mi àbí ọ̀kọ́ ṣe tiẹ̀ kátó ṣe tiwa àìbò gbogbo àkọ́lọ́yọ̀ tọ́tọ́ kí màmú bá ka fáti àdìlẹ̀ fàkúlù ẹ̀yin ẹ wá sọ wípé fáwùlò lò yòfínù sàkíb ẹ wá sọ pé àmín àwọn afọ ni ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì lágbá tàbá ló fà fún nǹkan ọ̀dọ̀ ká ló sọ wípé nígbà ṣẹlẹ̀ tán lẹ́yìn ìgbà náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n fáàn díẹ̀ yóò afọwà bazmul wọ́n nígbà tí àwọn orí afọwà Albani rahimahullah ta'ala mamlaka Saudiya àwọn abẹ́rẹ́ masala ìlọ́wọ́ kásáré tó yẹjú rẹ̀ wípé bóò ni a sì ṣe àmì lẹ́yìn ìmáàmù afọwà sọ pé tọ́ba gbogbo àdìsí tó wá pátá àwọn tó sọ̀rọ̀ àrùwà sọ́lára ọ̀nkọ́ alẹ́kọ̀ọ́ pé tá a bá kí n lẹ́yìn ìmáàmù ìmáàmù ó ti gbẹ́nu lé àmì tí ẹ̀kọ́ fẹ́ ṣe kó tó di pé èrò ọbẹ̀rẹ̀ èrò ẹ̀yọ́ bẹ̀rẹ̀ bi harfin aw harfain pẹ̀lú pé ó bẹ̀sẹ̀ ń wí gbólóhùn kan aláfi kan sí aláfi kejì nínú kiri o nínú gbólóhùn yìí ajẹ́pẹ̀ kìí ṣe pé ìmáàmù ó ti wí gbólóhùn yẹn tán ká tó wí tiwa ìmáàmù bẹ̀rẹ̀ kèéwí tán ọmọ tí kọ́kọ́ gbẹ́nu lé àwọn náà wà á wí díẹ̀ nínú ti ìmáàmù àti wa yọ ọ́ papọ̀ eléyìí lọ́ọ́ da àrùtá báwo máa ń nà kẹ́lẹ́mọ̀tì ànábì sọ á sọ àmín ẹni ọba sọ bẹ́ẹ̀ tó bá lọ sí kò mẹ́kọ̀ọ́ ìtàn màláìka àdébísà ní ọlọ́run ọba ó forí jì fàkúùlù àmín yuhibbukum Allah ní bá dùrù wáyà ó sọ ọlọ́run ọba ní tẹ́ ẹ bá ń sọ gbólóhùn àmín àmín àmín dáadáa níbi fáti àyẹn yóò sì tún máa ṣokùnfà kọ́lọ́mà nífẹ̀ẹ́ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tọ́jú pé bí olúndù inú sọ̀tún wọ́n ní òun ní wípé kèé mi èèyàn òkú níbi tí mọ́mọ́ èèyàn ká ẹni tó pé ìdára dì pé kí máa mùsà kàdé wà dọ̀ọ́lì ní o kí n ṣe kí ni o kí n zàmì ẹ̀mí ìrònú tí máa mú ni jẹ́ wípé ó ti lọ lórí irun ìmọ̀ mú bá gan ká mọ̀ ń tọ́kàn àjẹ́ pé nínú ẹ̀kọ́ tí ẹ̀sìn wa tí ọ̀fẹ́ ká lo agbọ̀ pẹ̀lú rẹ̀ òun ni ká ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá àtàn àwọn náà ládàá wa ni o yìí ni o ara ẹ̀sìn wa ni wa ابن لاتي دولوني قدر الله ما شاء فعل اللهم ارنا حقا حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم يا واحد يا قهار اقهر سلطان اعدائنا بسلطانك إنك على كل شيء قدير اللهم صب لنا خيرا صبا صبا أبدل عيش ما قدم قدا اللهم وحي صف المسلمين اللهم ربنا كن معنا ولا تكن علينا وانصرنا يا ربنا ولا تنصر علينا وامكرنا يا ربنا ولا تمكر علينا فأنت ولينا مولانا وأنت على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك فينا وبارك علينا وزدنا بركة واجعل عنا بركتك واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن